ọjọ́ ọjọ́ lórí ọjọ́ ọjọ́ abádàgbà ọmọ tákẹ́yìn ẹ̀kẹwàá o lérè rẹ̀ níbẹ̀ lẹ́yìn wa ọ̀la kíkíṣẹ́ lọ́mọ jẹ́ tó bá lọ́jà mọ́ fọ kò ní ṣe é kó olóko ẹrú táyà wọn fọ ọgbọ̀n ọmọ làgbélé ọmọ tí mo bí ní fọ́tòkọ́pì oṣooṣù tí mo ní ọmọ tí mo bí lódodo ẹ̀yẹ mi ò ọmọ láṣọ yẹ lọ́mọ àṣẹ olúwa ni pẹ́pẹ́yẹ bímọ rẹ̀ ó dàbò tọ́mọ rẹ̀ ọlọ́jọ́ ń kájọ ọjọ́ ń gorí ọjọ́ ọjọ́ tabadàgbà ọmọ tabakẹ́ ló kẹwàá o ìkẹ́ lọ́mọ àṣẹ olúwa ni pẹ́pẹ́yẹ bímọ rẹ̀ òrà kò bọ́mọ rẹ̀ ọlọ́jọ́ ń ka ọjọ́ ọlọ́jọ́ ọjọ́ ń gorí ọjọ́ ọjọ́ ọmọ ìkẹ́ ni kẹwàá kíkẹ́ lọ ọmọ kíkẹ́ ni o àṣẹ olúwa ni mo tẹnu mọ́ pẹ́pẹ́ yẹn bímọ rẹ̀ òrà bùbọ́ mọ́ rẹ̀ ọlọ́jọ́ ń ọjọ́ gorí ọjọ́ ọjọ́ ọ̀bàdàgbà ọmọ takẹ́ ni ó o. Ah. jẹ́ ẹja sọ̀rọ̀ ẹja lọ sí pálọ̀ rí wà very important when true. kíkẹ́ lọ́mọ ó ti rẹ̀ mí mo ti ń ṣiṣẹ́ látàárọ̀ lọ fi ṣẹ́ jẹ́ kí n sùn tó bá dọ̀la máa sọ ojú ti pọ̀ jù mo fẹ́ sùn. Mummy ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yẹn ò lè dùn náà ẹ jọ̀ọ́ ó wà very important please. Mummy ẹ jọ̀ọ́ náà. kí ló dé kíkẹ́ lọ́mọ ó fẹ́ pa mí ni mo ló sọ̀rọ̀ ẹni pé mo fẹ́ sùn tó bá lókun ti fẹ́ sọ̀rọ̀ pé bàbá ẹ̀kú lọ sọ fún ṣòtítọ́ ah látọ̀dọ̀ máa ṣiṣẹ́ lọ́tọ́ ní tuntun yìí ṣé o lè wọlé kí wọ́n kí n kọ́ mi má rí nǹkan tẹ́ fẹ́ sọ fún mi ni mo fẹ́ sùn o má jì mí mọ́tò ṣòtítọ́ kí ni. mo ní mo ní lẹ́sìn ilé ni. Ah, onílẹ́sìn ilé ni Sunday. mo ti sọ fún àǹtí láti ọ̀sán àná pé mo ní lẹ́sìn ìgbà tẹ́yìn òkú pé kí n gbélé. ẹ ẹ skul wo wá ló máa sọ pé kọ́ ọmọ iléèwé wá sí skul wá ṣe lẹ́sìn ilé ni Sunday. sista mi kí ló ṣẹlẹ̀. can you imagine ọlá lòun lọ sí skul lọ ṣe lẹ́sìn ilé ni Sunday. Mm, ẹ jẹ́ kó lọ ẹ ṣàmọ̀ pé school system ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ bóyá àwọn teachers wọn lọ ní kó wá fún nǹkan kan ẹjọ́ lọ. ọwọ́ kékeré ló ṣe ọ̀rọ̀. Oh. Eh? kí ló ṣe kíkẹ lọ. mi mọ ọkọ tó mọ sista mi. ṣé ẹ notice pé inú òdò ni. Ah, èmi ò notice bóyá ayùn bàbá ẹ̀dẹ̀ ló ń lọ. àṣé ó sọ bẹ́ẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé òun nìkan lọ́mọ bàbá ẹ̀ ni pé à ń torí pé ó wá bá mi nínú ilé lánàá nígbà tí mo fẹ́ sùn ó lóun fẹ́ rí mi pé kà níṣọ ní sítì inú mo dẹ̀ ní kò sọ nǹkan tó bá fẹ́ sọ ò ní rárá mo dẹ̀ ló ti rẹ èmi pé mo fẹ́ sùn bóyá nǹkan tó ṣe tó ń ṣe bẹ́ẹ̀ nìyẹn. mọ́mí sẹ́mi báàgì ju owó tẹ̀fẹ́ sọ lọ o torí pé jẹ́ kọ́sọ́mà ni mi ò ṣe tà fún yín o. tí ẹ gan ju kàǹtí ẹ lọ. Ah, ah, mọ́ mi fẹ́ mi ẹ sọ pé ẹ fẹ́ bù mí tẹ́lẹ̀. mọ́mí junior ó dàbọ̀. ẹ bá mi kí fẹ́ mi o ó dàbọ̀ àwọn kùtì jẹ́ ẹ̀ka sàn two chairs of tea. Okay. That. Okay. Hundred. Thank you. Change. Change. Yeah, it's going good. Thank you, sir. It's okay. ẹ̀hìn òun náà jẹ́ bí lọ́ọ̀lù yẹn wà jẹ́ sọ̀kan fún ẹ̀ sórí tó bá máa join big boy ẹ ṣó yẹ Arsenal ni o join o ṣáà lógo tó bá lọ join Chelsea ìdọ̀tí ni ẹ̀ bákà iṣẹ́ ńlá nìyẹn ghana gbogbo big boy ni o ṣáà mọ̀ yà á lọ. ṣùtú àmọ́ kò ṣẹlẹ̀ ṣùgbọ́n ó ṣẹlẹ̀ ó lọ́mọ kó báyìí tó bẹ̀rẹ̀ ṣe pàdé sí ọmọ ghana sí iṣẹ́ ghana zen wọ́n máa ń yí gan Sodiq Blackie ó wá kọ́ miniscope kan o ṣáà a máa ja jáde jáde base o ṣáà mọ̀ Blackie Blackie ńlá ni o ńlá gan ṣùgbọ́n inú mi máa ń dùn nígbà tí rí ẹ ó máa ń já gan wàá kàn máa wò bí ọmọ pásítọ̀ ń sọ fún ẹ tẹ̀lé wa jáde kò já ó ṣe bí kíní. ṣèyẹ so ìgbà tí làálù ṣàkọ́kọ́ wọn tíṣà ń ṣàǹṣe bí ṣóyẹ kọ̀ wá. jàre jàre jàre ah ọmọ ìyá ẹlẹ́ja àwọn ẹja ẹdí rẹ̀ gan. èlò ẹlẹ́ja. ẹlẹ́ja fifteen naira fifteen naira ah ọmọ ẹja ẹdún fẹ́sàn ni ẹ̀rẹ́ gbowó ni. ẹ mọ wá jàre ah, ah, ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fẹ́ mọ ọmọ skul. Ah, ọmọ skul kẹ̀ ní tàtà tí tí a wà yìí. ẹ má máa ṣe yẹn náà ẹ máa ṣàánú gbà mí. ọ̀gá máa president ah twenty nine is strike na. pẹ̀lú àṣọ yẹn ẹ̀jẹ̀ á ó wà ń bẹ̀. ó wà náà. náà ló wáńdà tí mo sọ fún yín. oh my god má bínú ọkọ mi mo ti gbàgbé iṣẹ́ tí mo ṣe lọ́fíìsì àwọn jẹ́ kí n gbàgbé láti lọ sí bank atm card mi dẹ̀ ti sọnù bóyá tó bá di jọ monday wàá rà. kíkẹ́ lọ́mọ. kíkẹ́ lọ́mọ. ẹ káàárọ̀. Ah, ẹ káàárọ̀ nǹkan tó yẹ mi mọ̀ pé ṣe wà ń lè mú rò pẹ́ sí lọ síbi iṣẹ́ ni. ah well um, deliberately ni mo choose láti pẹ́ díẹ̀ tó lọ. ok èmi tí wọ́n máa lọ síbi iṣẹ́ ni. all right ah, àbí kí n drop yín. ẹ má ṣe yẹn. all right ẹ ṣe gan. any nice day. Eh? kó tiẹ̀ má lè mi kúrò ní kíláàsì pé mi ò round out. kí ló dé tí ìwọ náà ṣe o dẹ̀ mọ̀ Mr. Bọ́ládé kò kí n fi round out ẹ̀ ṣe rárá ẹni tí ò bá round out pẹ̀lú pass course. <laughs> àwọn ṣé nítorí ẹ̀ ló ṣe wá bójú jẹ́ báyìí má worry kò sí nǹkan kan exams ṣáà ti dé time ṣì wà. ẹ̀rù kó má tún embarrass me in class lé mi bá mi. fọkànbalẹ̀ there is nothing okay. time ṣì wà náà. ṣé ghost ní ẹ ni. ṣọtọ máa kàn wá ní kápá tó ló ń fẹ́ rí ẹ. ṣé nítorí ẹ̀ lọ ṣe wá sábẹ́ ni pé Ògúndé. ó ní Thompson lórúkọ òun. Thompson. Thompson. mi ò mọ Thompson. tó bá débẹ̀ wọ́n á mú un náà. ó dà Adéráyọ̀ já lọ wo Mr. Thompson. wọ́n nìkan ló fẹ́ rí. Ah, ah kí ló ṣe ẹ́ ná tó dẹ̀ ń gba wájú tó ń gbẹ̀yìn bẹ́ẹ̀ ni pé o mọ thompson tí mr nobody ò mọ̀ yìí kí ló dé. kíkẹ́ lọ́mọ máa yẹn dúró díẹ̀ ní kápá. kíkẹ́ lọ́mọ lọ́wọ́ almighty thompson tó ń dúró díẹ̀ ní kápá tó ń jẹ́ kọ́rẹ́ wa máa gbọ̀n báyìí. thompson. bẹ́ẹ̀ thompson. ibo ló ló wà. kápá owó kápá. ṣé ọmọ thompson náà ni. no but he's a nice man. mo ní feelings pé òun hide kankan. <laughs> bí kíni. torí Ṣọpẹ́ tí mo mọ̀ kò lè máa sáré kiri báyìí fẹ́ anybody o àbí ó lérè tó fẹ́ jẹun bẹ́ẹ̀. ṣé nǹkan tó fún ẹ ni. Mm. kíkẹ́ lọ́mọ mo mọ̀ pé tí bá dárúkọ mi fún ẹ ò ní wá anyway mo wá bìbá láti wá dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ tó sọ fún mọ́mí ẹ àbá ẹ mo really appreciate ẹ gan. Hmm. ṣé nǹkan tẹ́ ti torí ẹ̀ wá sí mi nìyẹn. bẹ́ẹ̀ ni kí tẹ́lẹ̀ má bínú má bínú mo tún mo tún wá again nítorí pé mo gbọ́ discussion ni wa àti mọ́mí ẹ̀ láàárọ̀ yìí i'm sorry see gbà fi round out ẹ mo mọ̀ pé eléyìí kéré gan fún ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ bọ́jọ́ torí ọlọ́run gbà but anytime anytime tó bá need help me, please come forward My helper, please Ba. kíkẹ́ have it wò ó má ròyìn pé nǹkan tí mò ń fún ẹ yìí mo fẹ́ fi gbà nǹkan mi látọ̀dọ̀ ẹni no honestly just to tell you i'm sorry deeply sorry. sọ pé ó rí kí ló fi gbà á. Fọlárin. Fọlárin. Ó máa ṣe mo dúpẹ́ o. Pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe fún mi, ó tún wá fún mi lówó pé kí n lọ fi gbalé. Ah! Ọlọ́run àkọ́lé ńlá fún wọn náà. Lágbára Ọlọ́run, àwọn ètò ti kọ́ náà níwò àmì but um, àdúrà tí mo fẹ́ kó máa gbà ni pé kí èṣù má dàárín wa rú sórí tí mo fẹ́ ṣe fún ẹ ó pọ̀ jù lè lọ. <laughs> sọ reason tí wọ́n fi wálé lálẹ́ àná fún wa. wọ́n níṣẹ́ táwọn ṣe lọ́fíìsì lánàá lágbára gan-an pílẹ̀ rẹ̀ ti ṣú káwọn tó ṣú tán in fact wọ́n láwọn tó ṣiṣẹ́ léwu. wo má jẹ nǹkan iṣẹ́ ọ́fíìsì ò ní sí ohun tó rẹ̀ mi sọ agbájúmọ́ kátàkárà àti jẹjẹ. <laughs> èmi ò tí ì rí ọlá láàárọ̀ yìí o kí ló tó rẹ̀ mí ṣé wọ́n tó lọ́nà. <laughs> kí ló dé tó ṣe wá rẹ̀ mí àmọ́ ó dàbí pé ọlá sọ pé òun fẹ́ lọ gbáradì fún debate kan ní school. ní láti jẹ́ kó kí lọ rẹ̀. Fọlákẹ́mi. <laughs> Má. Ṣé o ti ṣetán pẹ̀lú kẹ́nu? Bẹ́ẹ̀ni mà. Ok, gbá bọ̀ gbé wá ká máa lọ sí mọ́tò. Ó kẹ́nu ò jẹ. Tí wọ́n máa lọ sí ṣọ́ọ̀bù wọn o. Adé máa rí àlùfáà. Tẹ́mi eh, náà bá ti ṣetán tí bá ń bọ̀ torí màá jáde ẹ̀sìn màá check ẹ̀. Ok kíkẹ́ lọ́mọ ìwọ ò ní lecture lẹ́yìn. rárá ma. ok kò sí wàhálà àbí wàá tẹ̀lé mi lọ sí ṣọ́ọ̀bù. ọ mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ mo mọ pé òun láìpẹ́ máa lọ sí ṣọ́ọ̀bù fọlákẹ́mi nìkan ló láìpẹ́ máa lọ sí ṣọ́ọ̀bù ọmọ yẹn ọmọ tó ńlá pọ̀ kò kí n fajúro fúnṣẹ́ kankan bò kó mọ̀wé kó mọ̀ mẹ́lẹ́ jórí kò sí ìbọn tí mo ní kí fọlákẹ́mi ṣe fún mi ṣọ́ọ̀bù tí òun bá jì yá anyway sweet heart èmi ṣọ́ọ̀bù yẹn àṣìyẹ kí lè wọ́n ti dá Táíwò. Táíwò. gbogbo ẹ̀ ló máa tún tò ká má sọ mí. kí ni àwọn máa mi tò àwa lọ nìyẹn. àmọ́ ah, ti gbọ́n máa ń rà wọ́n wá. náà bọ̀ sí ibẹ̀ báyìí. kíkẹ́ lọ́mọ oúnjẹ owó nìyẹn. Ah, ah, kí ni èyí tẹ̀ ṣe lálẹ́ àná òtò àwọn ọlọ́lá lè mú un lójú. kíkẹ́. Mm ó dà ṣé nǹkan tí mò ń ṣe fún ẹ nísàlẹ̀ yẹn wá jẹ́ kó ó ń pẹ́ lẹ́ran àwọn. tó ń dà. <laughs> Oh! ṣé àjẹun káka wọlé lọ. ilé. ìtayọ. mm mo mọ̀ gbọ́rọ̀ kan lọ́rọ̀ láti sọ fún ẹ ṣé nǹkan tó gbọ́ náà nìyẹn. bẹ́ẹ̀ ni ẹ tó sọ fún mi ló fìdí ẹ̀ múlẹ̀ pé òun mọ ọmọ kékeré tó bímọ yẹn fún Fọlárin. jọkẹ́ kí ló fẹ́rẹ̀ irun kan tí mo sọ ń sẹ́. èwo ni òtẹ́ẹ̀rì ní gbogbo nǹkan tó sọ. ṣọlá kí ló dé ṣé inú ò dùn pé mo ní ẹni tó ń fi mí lọ́kàn balẹ̀ ni àbí owó jíjẹ ni kí n pélé kí ló fẹ́ gbọ̀ngàn náà ọ̀rọ̀ rírùn ò ló ń sọ lẹ́yìn náà ọ̀rọ̀ rírùn nìkan tí mò ń sọ ah, ah, láti ìgbà tèmi àti Fọlárìn ti ń fẹ́ra wa òun nínú ẹ̀ ò ti dùn lẹ́yìn ìgbà tí mo sọ fún ẹ pé ó fún mi lówó kí n lọ fi gbálé tí mo gbà tí mo tún sọ fún ẹ pé ó fẹ́ fẹ́ mi sílé gẹ́gẹ́ bí àyà ìgbàlẹ̀ ṣe wàá mú sítórì pé ọmọ ọ̀dà sixteen kan bímọ fún ṣọlá kiri tó burú tó báyìí. so nǹkan tó ń sọ ni pé àwáwí gbogbo ọ̀rọ̀ tí mò sọ yẹn. yes àgbélẹ̀rọ lásánlàsán ni nǹkan tó ń sọ bí mo ṣe ń wo ẹ̀yìn kò sí nǹkan tó lè ṣe láti fi dẹ̀yìn àti fọlárin rò. èmi hmm. àṣé lóòótọ́ ọ̀rọ̀ nìkan tó máa ń sọ wípé ìfẹ́ fọ́jú. àti pé bí òun méjì bá nífẹ̀ẹ́ ara wọn ó ṣòro láti sọ àléébù ọ̀kan fún kejì torí pé wọn ò ní ìgbàgbọ́. bọ́ ti mi rò pé téèyàn bá dàgbà bífẹ̀ẹ́ bá tiẹ̀ fọ́ lójú ìta kò yẹ kó fọ́ lójú inú jọ̀ọ́kẹ́ ẹnu èèyàn méjì àbí mẹ́ta mà ti gbọ́rọ̀ yìí ó dé try kó ṣèwádìí ẹ̀. jọjọjọjọjọ ó ti tó má dẹ̀ san kankan fún mi mọ́. ṣó ti yẹ bẹ́ẹ̀ yìí ó ṣàlè nífẹ̀ẹ́ mi jura ẹ lọ òtò ṣe gbọ́ tara ẹ má gbọ́ tẹ́lẹ̀ ẹlẹ́ni wàá gbọ́ láti ẹnu lọ́ṣọ́lá. látòun lọ gbogbo nǹkan tó bá gbọ́ nípa Fọlárìn níbi tó ti gbé ń fi mí fúnlẹ̀ káàkiri má sọ fún mi mọ́ bá ẹnu ẹ̀ sọ. tí wọ́n níyàn máa ń gbọ́ nínú ìṣìnà kan ni ó ṣàṣìṣe kan ó kọ ó ṣàtúnṣe ó tún fẹ́ ṣàṣìṣe míì jọ̀ọ́kẹ́ wọ́n lẹ́ni títàkùn bá gbé ṣubú lẹ́ẹ̀mejì kì í ṣe ọlọ́gbọ́n èèyàn. well ikú tó bá máa pa láìgbọràn igi ló kọ́kọ́ máa ń ṣẹ́ mọ́ wọn létí. انسی عطسی کلام ها ló sọ pé mo máa ní fún parí yẹn. fifty thousand naira. ok um, máa jáde nsìn tí bá ti dé máa fún ẹ ṣùgbọ́n. all right. Tani yẹ? ṣé wàá gbóhùn yàn kankan ni. ìwé sáwọn tó lè gbọ́ yẹn dàgbà tí ewu bá kọ́ mi kankan. ìlú tí mo gbọ́ yẹn ò ṣe dẹ́kun. lẹ́nu fọkàn balẹ̀ ẹ̀yà kankan wọlé jẹ́ kí n sáré lọ́jọ́ sọ fún jáde. Okay. jáde lẹ́ẹ̀mú kankan. bẹ́ẹ̀ ni mà ẹ fẹ́ mà. kí o ṣé kò ṣòro ta fi rí yín o. ọ̀rọ̀ ọláwálé ni mo bá wọn. ẹ kí ló ṣe. aburú kankan ò ṣẹlẹ̀ sí. torí ehm, ó ti lọ sí skul láàárọ̀ yìí ó lóun fẹ́ lọ prepare fún debate. ṣé nǹkan tó sọ fún yín nìyẹn. ọláwálé ò kí wá skul déédéé mọ́. what. ó ń pa class jẹ. Ah. ìdí nìyẹn tí mo ṣe ní pé kí n wá bá yín kí n béèrè bóyá ẹ mọ̀ ń pa. Ah, ah, ìyẹn ò possible láwálé ń lọ sí school lójoojúmọ́ nígbà míì gan ó máa ń lọ sí school ní weekends fún lesson. kì í dé school o ibòmíì ló ń lọ. ṣẹ́rí yàtọ̀ sí pé mo jẹ́ biology teacher èmi ni head teacher class. Okay school dẹ̀ ti pa ní dandan fún wa pé ká lọ máa ṣe ìwádìí àwọn ọmọ tí ò bá ń ṣe déédéé nílé. ẹ ǹjẹ́ ó ní ìṣòro kankan tí ó dojú kọ lẹ́nujọ́ mẹ́ta yìí? ṣé kò máa sọ̀rọ̀ ṣe àròyé nǹkan kan nípa school tàbí nípa ilé tàbí nípa nǹkan kan ṣá. Ah, ah, sóhun tó jọ. ṣé bó ṣe ṣe tẹ́lẹ̀ ni? I mean ṣé bó ṣe ń ṣe ní school tó ń lọ tẹ́lẹ̀ bó ṣe máa ń pa class jẹ nìyẹn. actually èmi kọ́ ni mọ́ mi ẹ̀gbọ́n ni mọ́ mi ẹ̀ jẹ́ fún mi wọ́n dẹ̀ bíìsì gan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ wípé èmi ni mo wá rẹ́gísítà wọn ní school and ilé mi ló ń gbé báyìí báyìí ìdí nìyẹn tó dẹ̀ sì jẹ́ wípé àdírẹ́sì ilé mi ni mo fi lẹ́ school. Hmm. máa bá sọ̀rọ̀ tí mọ́mí ẹni ọba dẹ́bi máa ṣàlàyé fún ọmọ mi. I appreciate ẹni gan. ẹ ṣe gan. ah kò tọ́ pé iṣẹ́ mi ni mò ń ṣe mà. <laughs> ẹ ṣe mà ẹ jẹ́ n bá yín wà fún. Ah, ah, ah, ẹ má ṣe yọnu mà. iṣẹ́ olúwa iṣẹ́ tíjà èrè rẹ̀ ó sì bẹ̀ lọ́wọ́. ẹ ṣe gan mà ẹ ṣe mà ẹ ṣe mà ó làbá yín tó bá ọmọ nínú ẹ ṣe mà. sọ fún mi pé irọ́ ni. irọ́ kọ́ sìsítà mi bí tíṣà yẹn ṣe lọ tán ni mo pè yín yẹn hmm. sìsítà mi bẹ́ẹ̀mi náà ṣe ń wò nígbà tí mo gbọ́ ni. Hmm. kí lọmọ ìwà jẹ́ kí n máa waste owó fún nígbà tó mọ̀ pé òun ò ní dúró sí class. tíṣà yẹn sọ wípé bóyá torí pé school tó change fún ló fà. torí ẹ̀ ló ṣe ń jẹ́ kí n máa waste owó ojú eegun tí mo mú mo ṣe ń ṣe wàhálà kí n tó rówó. Hmm. sìsítà mi ẹ wò ó èmi fi ìpọ̀rọ̀ yóò serious bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré tó change phone school tí ò tí ì mọ́ lára lèmi ka ọ̀rọ̀ yìí sí ẹ wo sísá mi ẹ má jẹ́ kí yẹn bá ìròyìn ayọ̀ ènìyàn jẹ́ o sísá <laughs> mi ilé tẹ wá ṣe lọ gbà yín sí i ah! tẹ bá kó lọ máa mèsì yín o ẹ má tiẹ̀ miss Fọlákẹ́mi gan-an àbá ah, ah. eh? ṣé níbi tá a kó lọ jìnnà street mẹ́rin sọ́dọ̀ yín ni ó dá má wọrí mm. màá make sure pé Fọlákẹ́mi wá ń rìn lọ́wọ́ ṣọ́ọ̀bù. Ah, àtìlẹ́ ṣe é. <laughs> ló ṣe ẹ́ o rí mọ́mì ni. Ah. kí ló ṣe ẹ́. wọ́n ní kí ló ṣe ẹ́. wo adé máa pàdé ńlé. Ah, sista mi ah, ẹ ní sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. fọlákẹ́ mi ò kì í ṣe báyìí. ń gbọ́ wá fọlákẹ́ mi kí ló ṣe ẹ́ ṣebí ìwọ náà gbọ́ ó ní nǹkan kan ò ṣe òun. kàyéfì mo ń torí ọlọ́run mo pé jọ nítorí tí wọn mo ṣe ń gbàwé tí mò ń ṣiṣẹ́ bí irin tí mò ń jẹun bí èlérí wọn lè wá pa mí kúkú tó dé o. kò jọ o anyway ó dàbọ̀. dàbọ̀ sísá o. least oníkálukú ló ti mọ ṣẹ́ ṣe kí ló tún kù. Adé nǹkan tó mi sọ ni pé I agree there is time for change I there change in sin but gradual process mo believe so that gbogbo wa grow with it o get one more sọ fún yẹn ká má ṣe things to ma to ma tún jẹ́ kí gbogbo ẹ̀gọ́ ọ̀rọ̀ alẹ́ kan náà wí. Báyọ̀ hmm? o da sọ̀rọ̀ kan sọ yẹn ni. oh and guys etí mi ò gbọ́ anything bí ṣe wà mú ó ti rẹ̀ mí tó bá dọ̀la pé ẹ̀ máa tún gbogbo ẹ̀ sọ màá lè ní input ńgbà yẹn bí ṣe wà yìí I gotta go ẹ jẹ́ kí a. kí ló ń ṣọ̀rẹ́ yìí mo observe pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ara ẹ̀ ò yọ̀ rárá. ẹnu ọjọ́ mẹ́ta yìí nìkan kọ́ àti ìgbà tí ìgbéyàwó rẹ̀ ti fi orí sọpọ́n kò ní ìgbàdùn rárá àtọ̀ kò dẹ̀ wá nǹkan ṣe sí jùlẹ̀ jẹ́ ó lọ ìyá ló fi ń jẹ̀yàn náà. ó ń retí kí ìyàwó wa bẹ̀bẹ̀ kó wá tó máa foríjì ọ̀rọ̀ ìdàbẹ̀ ẹni tí ó ń retí àti sùn akàn apẹ̀lẹ̀ tí omi nígbà tí ìyàwó yẹn kò lè láti bẹ anybody. nígbà tí ìyàwó ọ̀dẹ̀ ló wá bẹ̀bẹ̀ kí lè tó òun padà sílé wèrè ò ṣáà lè ṣèyàn méjì papọ̀. ẹ ah, ah. eh, but ìyàwó ẹ ló ṣẹ́ náà ṣèbí gbàmígbàmí là ń gbà ẹnìkan kí ń gbà míṣẹ́ míìrù mo ṣe ń wúyàwó yẹn ìgbéraga ló ba jàjọ. the same ìgbéraga yẹn gan-an òun ló ń ṣe it is true ó yẹ kó fi ọgbọ́n àgbà kó fi padà lọ sílé lọ sẹ́tù pẹ̀lú ìyàwó ẹ̀ náà wò ó èmi ò sínú àwọn tó bìlífù yìí pé tọkọ àti ìyàwó bá jà under must ìyàwó ló gbọ́dọ̀ bí ọkọ torí pé àgùnfọ̀n lọkùnrin wọn gbọ́dọ̀ forí balẹ̀ fún un bọ̀dì ìyàwó well, ló share now, gbàgbé yẹn you see ẹ̀tọ́ mi ni orí right mi mú wa ó fi ń dá kúmátà tó wà ńlẹ̀ yìí ni o there is a lot of way to lè fi punish ìyàwó ẹ̀ rather than pé kó sá kúrò nílé wò ó tókè ò bá lọ bá ànábì ànábì á lọ bá òkè at least tíyàwó ẹ̀ bá tiẹ̀ ń lé sọ́run tó ń kí pé òun lè wá be ọkọ òun á dẹ̀ dẹ́ sọ́ ẹsẹ̀ á lọ bá ìyàwó ẹ̀ á sẹ́tù pẹ̀lú ẹ̀. ọ̀rọ̀ ànábì àti òkè tó ń sọ yẹn kò tiẹ̀ wà ní mọ́tà yàrá àtọ́ kò tiẹ̀ wò ara ẹ̀yin tẹ́ ń gbà nímọ̀ràn burúkú lélẹ́yìí at least òun nìkan ló ń dá ẹ̀jẹ̀ ní ìsìn wo bó ti tọ́ òsì mọ́ bó ti gbà lókù ní ìsìn ó kàn jẹ́ pé àánú àwọn ọmọ ẹ ló ń ṣe mí àwọn ọmọ wọn ni mò ń sọ torí àwọn náà máa forí kó most of nǹkan tó ń ṣẹlẹ̀ hmm. yes. káàbọ̀ sísítà mi. àwọn ọmọ mi kọ́. ọlá ti lọ sun tiẹ̀ fọlákẹ́mi náà ṣẹ̀ wọlé ni. ó ti rẹ̀ mí náà kọ́ ó ti lọ sódà rẹ̀. ẹ pẹ̀lẹ́. ó dára o. àti dọ̀là sọ̀rọ̀ ti rẹ̀ mi mo fẹ́ sùn. ó dá mú gbọ́. a ti mọ pé rán mi sílé láti ṣọ́ọ̀bù lẹ́nu. Hmm. nígbà tí mo dénú dé ilẹ̀kùn wá ṣíṣe lẹ̀ kò dẹ̀ sẹ́ni kankan nínú yàrá bí mo ṣe gba yàrá lọ nìyẹn nígbà tí mo kó gbogbo nǹkan tí àǹtí rán mi tán mo wá Ìbùpẹ̀ àti Kíkẹ́ lọmọ kí wọ́n wá tilẹ̀kùn. Nígbà tí mo pè wọ́n, kò sẹ́nì kankan tó dáhùn. Mo wá ní pé kí n lọ wọ́n nínú yàrá bí. Nígbà tí mo dé inú yàrá, rẹ̀ ṣe rí ilé wa tuntun sí. nice one perfect. èmi ti ẹ̀ láìka àdúgbò ikùn. <laughs> inú mi dùn. <laughs> báwo ló ṣe mọ̀ pé yíba ìlà wa. well ẹ̀mí ló darí mi. <laughs> anyway um, Fọlárin mm-hmm. these are my children Kíkẹ́ lọ́mọ Ọláwálé and baby of the house Fọlákẹ́mi. Wow. Hello. How are you? I'm Lovely children. <laughs> Mommy, I just came to my way Okay, baby. Mommy, I'll join you. um, <laughs> so, Bola, yeah. báwo ló ṣe rí ìgbà ìsíngbà tí wọ́n parí painting ni? Well, um, kò bá gbówó ẹ̀yọ̀ náà. Yes. Mm. <laughs> Ah, ó lè pa àwọn ètí fún mi ní glass ṣá. Ah, Ọlákẹ́ ni. paintings àbí. kò ń ṣe gbogbo paintings but abstract ones Sorry, mo rí gẹ́gẹ́ bí iṣẹ́ To be a ọmọ ọdún mélòó báyìí sẹ́yìn. ọmọ ọdún mélòó lẹ́yìn rán pé mo lè <laughs> um, eighteen nineteen But ti sọ̀rọ̀ sí ẹ fi hàn pé ọmọdé tó gbé orí àgbàlagbà ṣe jìkà ni ẹ. Hmm? ẹ̀yin ọ̀kẹ́ pẹ́ntì yẹn ló bá dùn. very nice. Hmm? very nice. Hmm? Ah, ah. ẹ mà sí ń mọ owó ara yín kẹ. ah yes. wo jọkẹ́ kórè tóbi kọ́ ni ọpọlọ ṣòro ọmọ ẹ̀ yìí ó jáfáfá ó dẹ̀ ó dẹ̀ gbọ́n. yes. ẹ̀yin mi ló fi yẹn jọ. ló ṣe ọ. Um, Bọ́lárin, hmm? mo fẹ́ fi nǹkan kan wẹ̀. Hello, Daddy. Daddy Fọlákẹ́mi ló ń sọ̀rọ̀. Daddy ẹ̀dẹ̀ pè wá. Daddy báwo lẹ máa wálé? a tún mí sí gan o ṣe promise ok ó dàbọ̀. ẹ kúlẹ̀ mà. Fọlákẹ́mi báwo ni finish it later. Fine. Okay. Mọ́mí. Hmm? Mo pe dáàdì lẹ́yìn. Eh. olórí fóònù mo pé lòun ti rí nọ́mbà mi ló ń jẹ́ mi pé. àbúrò mọ́mì wọn tí wọ́n gbé lọ́dọ̀ ẹ̀ ni ó lóun fẹ́ rí mi pé kí n padà wá sílé ó lóun ti miss mi gan Fọlákẹ́mi Àríkẹ́ Anúolúwapọ̀ ohùn ẹ̀ yàtọ̀ gan lórí fóònù she sounded so grown. ẹ kí ni ìwọ wá sọ fún un. Hmm. Báyọ̀ bí ìta ọba gbé ni ẹni àwọn padà sí ilé nítorí ìfẹ́ sí àwọn ọmọ ẹ̀ ó sì padà sílé. Túndé ọ̀rọ̀ yóò yé ẹni o. Now, you look at it this way. Arìndíọ̀rù tó ṣubú tó fọwọ́ lé gbọ̀nsẹ̀. Kàkà kó fọwọ́ ọ̀hún kó fi rún mú ẹni ló kì í bọ̀. Ìyá méjì lè máa jẹyàn náà. Ó ṣẹ̀ mí kò tún lè bẹ̀ mí. Bó ti jẹ́ pé lẹ́ǹkan I mean this time mo fẹ́ kí Jọkẹ́ kó wá bẹ̀ mí kó tọrọ àforíjì and that will settle it báyọ̀ ogbó tó máa ń pa ni wọ́n níbi tí erin méjì bá ti jà koríko bẹ̀ fi gbérí mọ́ láéláé àwọn ọmọ ilẹ̀ ń fìyà jẹ ọdẹ mọ̀ pé kò tí ì pẹ́ jù ó sì lè padà sílé gbọ́n kọ́ àjẹwà padà dáa. <sighs> Túndé tí bá sọ fún ẹ pé o ti lé ní ọdún kan sí nǹkan tí jọkẹ́ ò padà wá bẹ̀ mí ó àṣe burúkú má ṣe é bí àṣe bàjẹ́ má ṣe é béèrè anyway èmi wọ̀ pé nǹkan kan ò lè ṣan ọmọ mi ṣá. help so. yeah nǹkan kan ò lè ibo ló ti ń bọ̀. ẹgbà mi o ti mọ tí o ti mọ sìgá. èmi àti àwọn ọ̀rẹ́ mi lájọ jáde ṣeré jáde. ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ jọ ṣeré jáde ẹ wá mu ọtí yó o tún wá láyà láyà ò ń bọ̀ nínú ilé mi nídàá yìí. ọlá ṣé èmi ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa gbà mí kẹ́ ẹ. pẹ̀lú bí mo ṣe ń ṣe wàhálà tó mò ń lo orúkọ ara mi láti fi di ara mi ká eyín lè dá. ta ló rán yín iṣẹ́. ta ló rán mi níṣẹ́. ní ìbùlẹ̀ yìí náà ti ń bọ̀ o torí mi ò lè rántí pé mo sanwó school alẹ́. mo lọ sí pàtí ọ̀rẹ́ mi kan lẹ́yìn tí mo kúrò ní school ní ni mo wà mi dẹ̀ pé gbogbo ọjọ́ ti lọ tán ẹ máa gbà mí kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí yàtọ̀ sí fọlákẹ́mi tí mo mọ̀rin ẹsẹ̀ ẹ̀yin méjèèjì mi ò mọ̀rin ẹsẹ̀ yín rárá ókè ókè ẹ fi òpin ẹ ti dàgbà o àbí. bó ẹ kí n sí ní láti dágbé ibi tí mò ń lọ fún yín náà. bó ṣe rí gan-an lẹ́sọ̀ yìí. mo rí i pé ẹ̀yin méjèèjì ẹjọ́ plan ẹ̀ ni ẹ̀yin ò ṣe sọ fún mi nígbà tí máa wà ní lálẹ́ pé ẹ lọ síbì kan. bí yẹn ta bá rojú yín lẹ. kíkẹ́ lọ́mọ. mọ́ mi òótọ́ ọ̀rọ̀ lè ní ká má sọ̀hún ẹni tó jẹ́ ń pé iṣẹ́ iṣẹ́ nìkan lè kó sáyà ẹ mọ tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi mọ́nà yọ́lẹ̀ ń gan mọ tó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé mi. èmi. ọmọ ọdún mélòó làwọn ọmọdé yìí ó láṣẹ̀ṣẹ̀ pé fourteen ni kíkẹ́ lọ́mọ ń lọ pé eighteen mo sọ pé ó gbà ẹ́ lówó mu <laughs> wọ́n lé mi ò kí ní time fáwọn táwọn bá fẹ́ bá mi sọ̀rọ̀ ṣọlá ọlọ́run mọ̀ pé mo ń gbìyànjú fáwọn ọmọdé yìí lẹ́yìn tí bàbá wọn bá ti send owó school sí wọn àti owó oúnjẹ kékeré tó máa fi jẹun ó tán èmi ni mò ń ṣe yòókù wọn wà ní mi ò ní time fáwọn ṣé mi ò ní ṣiṣẹ́ ni àbí ẹjọ́ mi ni pé mò ń wọlé lóru ìwọ náà mọ̀ pé mi ò kí n tètè kúrò ní ọ́fíìsì màá tún sáré láàárọ̀ kí lè ti débi iṣẹ́ nítorí kí n má face wàhálà traffic ṣọlá sọ fún mi ṣé mo ní time ni. ṣé o ti gbìyànjú láti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ ìfọ̀ àwọn ọmọ yẹn. ṣó rò pé àwọn ọmọ yẹn ṣó máa yé wọn ni àwọn ọmọ tó jẹ́ pé onírúurú wọn bẹ̀rẹ̀ ó dẹ̀ pín sọ́dọ̀ ara wọn tí ara wọn nìkan ni wọ́n mọ̀ mi ò wá mọ̀ bí tí wọ́n ti gbé ìwà ìmọ̀tara ẹni nìkan tí wọ́n ń wù ló fọ́ ni. Ah, kò sí nǹkan kan tó fọ́ ni o. Ah, ṣọlá ó ò dé sọ nǹkan tó bá wà ń bẹ fún mi àbí ṣé ó burú lọ́nà tí mò ń tọ́ wọn ni. jọkẹ́ last time tí mo bá ẹ sọ̀rọ̀ tọ̀rọ̀ ṣe ló jájú mọ́ mi ó ní kí n fi tèmi kí n fi ṣe tèmi. ṣọlá ṣé bí mo dẹ̀ ti bẹ̀ẹ́ á dẹ̀ ti gbàgbé gbogbo kí ni. ó sọ pé òun tóun ẹ̀ ti rí wà ìwọ̀n tara ẹ̀ nìkan bọ́mọ òjọ ṣòkòtò àjọ kíjì pa ọ̀dọ̀ ẹ̀yìn àwọn òbí wọn náà ti jogún ẹ̀. ìmọ̀tara ẹni nìkan tó ń bá ìwọ àti ọkọ ẹ̀jà jẹ́ pé tí nìkan lẹ̀ rò ẹ̀ ro tàn ọmọ yín nítorí tẹ́ bá ro tàn ọmọ yín ni ẹ̀ ní fira yín sílẹ̀ ìfẹ́nu yìí òun náà lẹ̀ ń ṣe ìfẹ́nu ẹ̀dá kẹ̀dẹ̀rẹ̀ ó máa ń sọ ẹ̀dá dọmọ gbá ni àìrídìí jókòó àwa jọba láyé ẹ ni ká sọ pé ìwà àtọkọ ẹ wà papọ̀ ni wàhálà yóò ní pọ̀ tó báyìí fún ẹ wọn á ní time láti mójútó ọmọ ẹ láti tọ́ wọn sọ́nà láti gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn. ṣọlá mo ń gbìyànjú gbogbo ìgbà tí mi ò bá ní time àti ṣe nǹkan fún wọn àbúrò mi àtọkọ ẹ ń ṣe. Hmm. ọ̀rẹ́ mi jẹ́ ń bí ẹ náà ṣé oríyàn bí ẹṣin tó gbọ́mọ tiẹ̀ sílẹ̀ tó ń gbọ́mọ lọ́mọ kiri wò ó jẹ́ sọ nǹkan fún ẹ kò sẹ́ni tó lè tọ́jú ọmọ bí òbí ọmọ. ṣé wàá gbìyànjú kó pe bàbá wọn kó wá bá wọn sọ̀rọ̀. láéláé báyọ̀ lè wọnú ilé mi o ṣé o ló sanwó lé mi ni. jọkẹ́ ṣe bó ṣàlàyé fún ẹ kó pọ̀ lọ́wọ́ nígbà yẹn. wo àwáwí ni gbogbo ètò sàn yẹn káyọ̀ pé ó fẹ́ fún wa lówó lé ni a wà anyway moment tí mo lè lọ bá tó lè bá mi bá wọn sọ̀rọ̀. ta ni. ọ̀nkú délé ni wọ́n máa ń gbọ́ràn sí lẹ́nu dáadáa òun náà dẹ̀ máa ń ṣe bí bàbá fún un. nítorí náà gbogbo yín ẹ̀ láti sọ fún wọn pé kí wọ́n má bínú Binu, ẹ má bínú ma ó ti tó. ẹ má bínú ma. ẹ ṣé mo dúpẹ́ gan ni. <laughs> Ah, kò ní mi nítorí pé bí ọmọ ni gbogbo wọn jẹ́ sèmi náà. <laughs> àwọn náà tiẹ̀ fẹ́ràn yín gan ni especially kíkẹ́ lọ́mọ. Hmm. <laughs> that's all right. um, mọ́mi ẹ jẹ́ kí mi náà lọ kó àwọn òwe mi mo ti ń lọ school tó ok my dear. Um. ọ̀dẹ́lẹ̀ ó dàbọ̀. school ló ló ń fẹ́ lọ ah, èmi náà dẹ̀ ti rẹ́dí o ok màá dùn dé nsàlẹ̀ ẹni kò bá mi sàlẹ̀ all right <laughs> be good ó dàbọ̀ yes. mọ́mi. ok. Mami, mo fẹ́ bá yín sọ ọ̀kan. mo ń bọ̀ jẹ́ kí n fún mi. hello hi <laughs> báwo ni ẹ mo wà nílé for the weekend ní àtàwọn ọmọ mi. ó yẹnu jèmi náà lọ ní nǹkan tí mo fẹ́ sọ gbogbo nìyẹn jẹ́ kí n kúrò níbi tí mo wà mi ò lè sọ̀rọ̀ níbàyìí. Yeah. ṣayé ká má rántí pé kíkẹ́ lọ́mọ jẹ́ ọfà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ lọ́mọ rí bá ṣe ń tọrọ mu lọ́wọ́ olúwa la ṣe ṣèlérí pa náà kẹwọn ìṣẹ́ra tó bá ń lọ fún wọn lórí ẹ̀wọ̀n ọmọ kíkẹ́ lọ́mọ àṣẹ olúwa ni pẹ́pẹ́ yẹ bímọ rẹ̀ kò rà kó gbọ́mọ ọlọ́jọ́ ń kà ọjọ́ ń gorí ọjọ́ ọjọ́ abádàgbà ọmọ takẹ́ni yóò kẹwàá o kíkẹ́ lọ ọmọ àṣẹ olúwa ni pẹ́pẹ́yẹ bímọ rẹ̀ òràbù bọ́mọ rẹ̀ ọlọ́jọ́ kájọ o ọjọ́ gorí ọjọ́ ọjọ́ abádàgbà ọmọ takẹ́ni yóò kẹwàá o bí bàbá jáde lẹ́yìn ni ó dà tẹ́nitẹ́ni ọmọ rẹ kó lè rere níbẹ̀ lẹ́yìn wa ọ̀la jíkíṣẹ́ lọ́mọ jẹ́ tó bá lọ jábọ̀ fọ kò ní ṣe é kó ológun orúkọ yáwọn fọgbọ̀n ọmọládélé ọmọ tí mo bí ní fọ́tòkọ́pì ìṣoṣo tí mo ní ọmọ tí mo bí lódodo ẹ̀yẹ o ọmọ láṣọ kíkẹ́ lọ́mọ àṣẹ olúwa mi pẹ́pẹ́yẹ bímọ rẹ̀ ó dàbò bọ́mọ rẹ̀ wo tó bá tíọ̀ láti parọ́ fún mi àpàlà ò ní jìyà tó ẹ̀ wáyé lóde ṣótọ́ wọ́n ti lé ẹ ní school so ká jẹ́ pé fọlákẹ́mi ò pè mí pé ara kíkẹ́ lọ́mọ ọ̀yà bó o ṣe máa ń fa explosion letter yíya nìyẹn àbí ah ìwọ ṣọ́ra yẹ lóde báyìí ṣé bí gbogbo ẹ̀ náà kọ sínú lẹ́tà fún mi wọ́n lóun mú ògógóró òun mú gbó kódà ó tún ń tagbó fáwọn ọmọ skul ẹ ha ọlá kí ni mo ṣe fún ẹ tó ṣe rò pé nǹkan tí mo deserve lélẹyìí ṣé o lè sọ̀rọ̀ ni ẹ gbà mí. ẹgbẹ́kẹgbẹ́ ló ti débẹ̀ máa get school mi fún ó kàn lè tún class kà ní. bébì mi kí ló ṣe. ẹ ó fẹ́ níbà ni. ibà. ilẹ̀ ti rògùn fún àmọ́ kò lọ. ń dẹ̀ ní kó jẹ́ ká lọ sí bí a typhoid ló ní ó kọjá lé olóhùn ò lọ ń gbọ́ kíkẹ́ dadi mo hit hospital wọ́n lè láwọn fẹ́ fún yàn lábẹ́rẹ́. kíkẹ́ lọ́mọ aláìsàn tó bá fún lábẹ́rẹ́ kárẹ̀ lè yá ni nà ó ṣọmọdé mọ́. ok máa lọ lọ́nà. that's my girl. Fọlákẹ́ lọ́mọ and um, Fọlákẹ́mi. Ọlá. Ẹ fún èmi àti mọ́mí ní àyè die. I feel sorry. Okay? Come on Fọlákẹ́mi. I'm still here. Fetí gbọ́, mi ò lọ, mi ò lọ. A kàn ni, okay? Okay, Come on. kó wọn. Thank <laughs> you. yàrá yìí rẹwà gan-an a very lovely place òjò ló sòjò dojo ni owó tí o sì lọ́wọ́ mi ń gbà náà ni òun ló fi àjẹrà ẹ̀ má bínú kò tí ì pẹ́jù náà gbogbo owó tó ná lórí bíbá ẹ̀ máa dá padà fún ẹ ṣùgbọ́n. pé o gbìyànjú gan lórí àwọn ọmọ so mi ò blame ẹ fún kankan rárá and. Um, mo ń gbìyànjú lórí àwọn ọmọ yìí àwọn ọmọ yìí ni ò mú rí i appreciate ẹ rárá. No, it's okay. Hmm? It's alright, it's alright, it's alright. ó ti ṣe díẹ̀ tí mo ti débi báyìí mo fẹ́ máa lọ. fẹ́lẹ́ um, ṣe owó oúnjẹ àwọn ọmọ. owó ilé tí mo promise máa fi hàn sínú àkáǹtì ẹ̀ okay. Báyọ̀ ó sọ goodbye sáwọn ọmọ yìí. Jọkẹ́, you know I hate goodbyes. ó dàbí ẹran kan nínú eré àgbéléwò ó yíjú padà nírètí pé a tọrọ àforíjì a dẹ̀ bẹ́ẹ̀ kó padà wálé ṣùgbọ́n nǹkan mélòó à ń sọ. ẹ̀ẹ́ sinimá ọ̀fẹ́ ilé ọ̀rẹ́ mi ó pe ọkọ ẹ padà pẹ̀lú èrò láti sọ pé kẹjọ máa gbé papọ̀ padà. <laughs> ṣùgbọ́n <laughs> ìgbéraga ò jẹ́. kò hmm. ń ṣègbéraga kí wàá ni. Báyọ̀ kí ló dé tí ìwọ ṣe lè sọ fún un pé o fẹ́ kí ẹjọ́ máa gbé papọ̀ padà. wọ́n tún dé mi ò tiẹ̀ lè sọ kò yé mi mi ò lè sọ rárá bóyá ẹ̀rù dẹ̀ ń bà mí pé jọkẹ́ á ní àrékọjá ti bá ilẹ̀ tó ṣú ni. kí ló dé tó o rò pé ó máa sọ pé àrékọjá ti bá ilẹ̀ tó ṣú mi ò mọ̀ àmọ́ tó bá ti lóbìnrin mi tọ́jú ń fẹ́ra wọn kan. fẹ́ra ṣé ìwọ bọkùnrin nílé ẹ ni. náà bọkùnrin bẹ́ẹ̀ àmọ́ ó ṣeé ṣe kí jọkẹ́ ti ní ẹlòmíì tó ń pèrò pé òun máa fẹ́ àbí kò ṣeé ṣe ni. kò ṣeé ṣe ó dẹ̀ tún ṣeé ṣe àmọ́ ọ̀rẹ́ mi kí tó gbìyànjú ẹ̀wò kó ṣàlàyé lè fún kó tiẹ̀ gbìyànjú kó gbomi pa iná ìgbéraga tó ń bá ẹja yìí kó ṣe nǹkan tó tọ́. àbí ti Fọlárìn ló ń rò ni. ó tún dé àsìkò ti tó láti ṣe ohun tó tán. wọn gbọ́dọ̀ pa èrò tó wà lọ́kàn mi rẹ́ pé máa para tọrọ àforíjì yẹn gbàgbé yẹn kì í já ọ́nà àpọ̀n tí ó yọ kì í dá mi lákàánú. Hmm. yes. Ààrẹ. Jọkẹ́ ò ní fẹ́ mi mọ́. Wo Ṣọlá, Báyọ̀ ò lè fẹ́ mi mọ́. Àwọn àtẹnu wọn máa ń jà. Ṣèmi ń bí ẹ lóògùn ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ìfẹ́ lọ́kọláya sùúrù máa ní bógiri ò bá lanu aláǹgbá ò ráyè wò kiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́kọláya torí ọmọ ni òkú kì í wó rúru ká tún wà á rúru. kẹlẹ mọ ṣùṣọ́ọ̀fù ayé ti di dáadáa láti lọ sí ṣọ́ọ̀pù mọ̀ pé tí wọ́n mọ̀ pé o wa òkè bóyá kí n rán ọ lá lọ. ẹ má ọ̀rẹ́ má lọ èmi náà ní àwọn kankan tí mo fẹ́ mú ṣọ. rọ̀dà máa pẹ́ ṣùgbọ́n ọkọ mi. yẹ́sùn máa. Kiki ló mú. Kiki ah, ló wá ṣùgbọ́n kíkẹ́ kíkẹ́ kíkẹ́ ọ̀la. madam mo fẹ́ kẹ́ fi ara yín balẹ̀. dókítà ẹni kì í fara mi balẹ̀ ó ń tèkí lógún láti sọ nǹkan tó ṣẹlẹ̀ sọmọ mi fún mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pa ní láti ṣàyẹ̀wò ẹ̀ dáadáa ká tó lè kọ́mọ pẹ̀lú ẹni. ó dáa kí ni àbájáde àyẹ̀wò náà. ok ṣé ọmọ mi ti lóyún ni. no no kò lóyún. kí ló wá ṣẹlẹ̀. ó ṣẹ́yún ni. Ah, it was badly done. ó ti wà infected ìkọ́nà àwọn tubes ẹ̀ ti wà infected. ẹ́ a máa ní láti ṣiṣẹ́ abẹ fún un tá a bá tètè ṣe àyíyọ èyí tó wà infected yẹ kúrò kó má lọ damage kejì. Oh! alice kò lè bímọ lọ́jọ́ iwájú. kékeré mo lóyún kékeré mo lóyún. calm down ẹ ṣe sùúrù ẹ jọ. ọmọ yìí pa mí. ọmọ yìí pa mí. ẹ náà ṣe sùúrù. kékeré ọmọ. ṣerú eléyìí fún yín ẹni náà àṣà lórúkọ wọ́n hmm. fi oúnjẹ sórí tébù fún ẹ wọ́n dáṣọ sí ẹ lọ́rùn màá ṣiṣẹ́ lọ́sàn àti lóru kí n lè sanwó iléèwé ẹ ó wá lóyún mi ò mọ̀ ó sọ fún mi ó tún wá láyàláyà ó oyún ká lọmọ tó ṣerú eléyìí fún ẹ báyìí tó fún ẹ lóyún tó wá kó mi sí gbogbo wàhálà yìí kíkẹ́ lọmọ. ṣé wàá dé lè sọ̀rọ̀. madam i'm very sorry ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ó ṣẹ̀ ṣe surgery tán ni ó dẹ̀ ṣe ń fail àwọn pains kankan nínú ẹ jọ̀ọ́ ẹ sọ gbogbo ìbéèrè yín ẹ sọ di ìgbà míì ẹ jọ̀ọ́. so báwo la rẹ̀. ẹ wọ́n ti ṣiṣẹ́ abẹ yẹn àmọ́ kò tí ì sẹ́ni tó dá gbélé sílẹ̀ báyìí. Jọkẹ́ má jẹ́ kí yẹn jẹ́ ìṣòro ẹ̀ náà ìyẹn ò ti pírọ́blẹ̀mù ó yẹ ká máa dúpẹ́ ń sẹ́yìn ni mo ṣọ̀gbìtà rẹ̀ bá dá ó máa sọ orúkọ ẹ̀ fún ẹ̀ náà. ó dáa. Hmm? so fọkàn rẹ balẹ̀ o ok ṣé mo lè lọ wò ó sẹ́yìn. ok. pẹ̀lẹ́ ma ẹ ṣe ẹ̀kọ́ dìde bóyá nísìnyí tẹ̀ ti wá di nísìnyí bóyá lè ṣàlàyé tó ṣe gbogbo eléyìí fún mi. Ah, ṣé pé kò sọ ohun tó ṣe gbogbo eléyìí fún mi fún yín. kò sọ o. ṣé mo lè lọ wò. bébì jẹ́ ká lọ. wọ́n dúró tì wọ́n. jẹ́ kí n pè báyọ̀ á rò pé mi ò lè dá tọ́jú ọmọ ni ọ̀rọ̀ mi á wá di ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀ òfò já sí jáńkólú bọ̀. Hmm. kí ló ń ṣẹlẹ̀ gan-an ó lálùkọ́kọ́ gbé títí ẹ̀ yọ kíkẹ́ lọmọ náà tún gbé tí ẹ̀ yọ báyìí. má jẹ mí o mi ò rí olùgbèjà tí àwọn ọ̀rẹ́ mi bá gbọ́ pé kíkẹ́ ló mọ́ lóyún wọ́n á máa fi mí ṣe yẹ̀yẹ́ o pé mi ò kíyèsí ọmọ òótọ́ lọ̀rọ̀ tí kíkẹ́ ló mọ́ sọ ó ní iṣẹ́ ò jẹ́ kí n lè tọ́jú àwọn rárá. mo wá fẹ́ ṣe báyìí. Hmm. ẹjọ́ náà ta ni ẹni náà kan tó fún kíkẹ́ lọ́mọ lóyún tó tún wà ní kò lọ ṣẹ́. kí ló tí mú mi wá wọ́ mi láti jẹta ṣé wọ́n yìí ń bínú sí mi. kí ló dé tẹ́yìn náà kọ̀ láti sọ òótọ́ fún mi. mo mọ òótọ́ tó wà nídìí ọ̀rọ̀ yìí. mo rí ẹ̀yin àti ọ̀nkú délé nínú rúùmù wa nígbà tí a ṣì ń gbé lọ́dọ̀ wọn. báwo ni láfíà lèmi náà wà mi ò tí ì lè lọ síbi iṣẹ́ láti bí ijọ́ mẹ́ta wo fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn dùn mí gan ó dùn mí wọ inú mi kódà ó tún dùn mí wọnú eyín mi ìwọ náà wo nǹkan tọmọdé yìí ṣe fún mi èmi náà mọ̀ wọn mo mọ̀ pé ọmọ burúkú ò ṣe lé fẹ́kùn pàjẹ́ inú yàrá ẹ̀ náà ni mo wà mo fẹ́ bá má ṣọkan àbí méjì nínú bá wọn lọ́sípítọ̀ kò tí ì jẹ́wọ́ mo dẹ̀ ti sọ fún àfi kó yá jẹ́wọ́ ẹni tó ń kó mi sí gbogbo wàhálà ẹ̀ kó jẹ́wọ́ fún mi. Ah, ó máa ti ẹ̀dá tí gbogbo lè bá ti tán báyìí sí ó máa kọjọ́ sọ́dọ̀ wà bẹ́ẹ̀ ni torí mi jẹ́ kọ́ ọmọkan wá pa mí. mo understand mo ti gbọ́ ẹ o ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Okay. Take care. Bye. ṣé tó sọ fẹ́nikẹ́ni mo appreciate it. ó ti pẹ́ tí mo ti fọ̀rọ̀ yìí sínú ṣùgbọ́n kò sí ọjọ́ tí màá rí ọ̀nkú délé nílé wa tí ọkàn mi máa ṣàdúrà fún wọn. àtìgbà yẹn ni mo ti kórìíra wọn sísítà mi ẹ ti yàgò ìwà yín ti yàtọ̀ sí Kíkẹ́ lọ́mọ tí mo mọ̀ tẹ́lẹ̀ in fact ó dàbí pé látìgbà tí dáàdì ti lọ ni gbogbo nǹkan ti yàtọ̀ mo pe dáàdì lọ́jọ́ kan. ṣé o sọ fún wọn. mo kàn sọ fún wọn pé kí wọ́n wálé ṣùgbọ́n ó yẹ kí ẹ ti sọ̀rọ̀ yìí fún mọ́mì. ọ̀rọ̀ wo nìyẹn. kíkẹ́ lọ́mọ ọ̀rọ̀ wo làbúrò ẹni kò sọ fún mi ṣé kò ń ṣe ti check owó tó wà lọ́wọ́ mi yìí ló ní kò sọ fún mi torí ó ṣèmi gan ní kàyéfì pé wọ́n ṣe máa fún ẹ ládùúrú owó ìlẹ́yìn mi ó wá gbọ́ o agbájá ti pin lọ́wọ́ oníjó àyàn gbèmí dẹ̀ ti lu dùndún fàyà ṣé wàá sọ̀rọ̀ àbí kí n lọ bá wọn fún ara mi. nǹkan bí ọdún kan sẹ́yìn Ògúndélé fipá bá mi lájọṣepọ̀ mo fẹ́ sọ fún yín gbàtẹ́dẹ́ lálẹ́ ọjọ́ náà ṣùgbọ́n ẹ jájú mọ́ mi pò tì rẹ̀ yìí ṣebí wọ́n ní ìyálálàbàárọ̀ ọmọ ìyálàjì fi gbogbo ọjọ́ gbọ́tọ̀ mọ́. <laughs> ìyá látọ̀ ní sọ́nà ìyá lákọ́ ní lọ́gbọ̀n <laughs> ìṣẹ́jú di wákàtí wákàtí di odidi ọjọ́ ọjọ́ ń gorí ọjọ́ ẹ ò tiẹ̀ fúnra rárá ẹ ò fúnra pé kíkẹ́ lọ́wọ́ yìí ti yàtọ̀. ṣebí ẹ̀yin lẹ sọ mí ní kíkẹ́ lọ́mọ ṣebí iṣẹ́ òbí ni láti máa kẹ́ ọmọ láti máa tọ́ ọmọ sọ́nà tó tọ́ láti kékeré kó máa ṣèwà ohun tó bá dàgbà ẹni bímọ tí ò kẹ́ ẹni bímọ tí ò tọ́ ẹni bímọ tí ò mójútó ẹ̀bùn ọ̀fẹ́ tí Elédùmarè fi ta lọ́rẹ irú wọn ò jẹ́ láti máa pè lóbi gidi. kíkẹ́ ọmọ. lẹ́yìn ọjọ́ náà ọkùn délé bẹ̀ mí pé kí n má sọ fẹ́nikẹ́ni wọ́n wàá fún mi lọ́wọ́ wọ́n wàá fún mi ní gbogbo nǹkan tí mo bá fẹ́ owó àdójọ́ kan tó yẹ kẹ́ fún mi lówó kí fi round out in school ẹ wá sọ fún mi pé ẹ gbàgbé láti. ó yà mí lẹ́nu pé báwo lẹ ṣe máa lẹ́ gbàgbé mi. ọkùnrin mi ló fún mi lówó yẹn lọ́jọ́ náà. lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ ẹ bá sí nílé ó máa ń fún mi lówó tí mo bá need bí ọ̀rọ̀ kátàkátà ṣe mọ́kàdẹ́nu ọ̀ká nìyẹn bá ṣe jọ ń jáde nìyẹn. kíkẹ́ ló lọ́wọ́ délé ló fún lóyún. fún àwọn ìdí kan tèmi náà lè ṣàlàyé ìfẹ́kùfẹ́ ọkàn bẹ́ẹ̀ sì ń jẹ́ kí n máa nífẹ̀ẹ́ àwọn àgbàlagbà ọkùnrin. mo fẹ́ kóra mi níjànú ṣùgbọ́n kò ṣeé ṣe. so Fọlá báwo ló ṣe rí àwọn yàrá tó pín in sí. ah perfect. yes. <laughs> àwọn àbúrò ẹ̀dá. wọ́n wà tà. ìta. wọ́n yẹlé wò. ó dà bẹ́ẹ̀ náà. Hello? Hello? Yeah, ẹ káàsán. A ẹ̀ṣẹ̀ múvi náà ni hello hello me, gbọ́ yín mọ́ o hello hello. kíkẹ́ o ṣé wo ọgbọ́n tọ́lọ̀ ń fún ẹ ó yàtọ̀ ǹdẹ tí ìwà ọmọ tó gbọ́n tó tún wá fi ìwà kún ẹwà máa ń ṣòro káwọn èèyàn kan tó máa láìkẹ́ o. Hmm. Hmm tí mo má rẹ̀ ti rọmọ tó gbọ́n bíi tẹ̀ máa fẹ́ kó súnmọ́ mi ni so ṣe o ní fóònù ah, ok kò pè mí o ọ̀rọ̀ wà tó yẹ sọ orí oh, ó nice gan olóòlù mọ̀ nǹkan tá a fẹ́ ṣe sí ọ̀rọ̀ network orílẹ̀-èdè wa yìí. wọ́n máa dáhùn yẹn lọ́hùn tàrí fún ọdẹ níwọ̀n. Ah, náà ló máa ṣàánú wa ó ga ọ mú mi àwọn kíní tẹ̀rẹ̀ wá lè di abẹ́ ìnà. fine gan. mọ́mí mi ẹ lákìíyèsí rárá bóyá tẹ ẹ bá ní ni ọ̀rọ̀ yìí ò ní rí bó ṣe rí yìí. kékeré ṣe pé ọlọ́run ló fún ọ tó tún wá ṣẹ́yún fún ẹ. 啊！Ah! Kábọ̀ ti pa mí. Ìkìlọ̀ bọ́ ti pa mí. Ìkìlọ̀ ah! bọ́. Ìkìlọ̀ bọ́. Ó ṣe. Ah. <laughs> méjèèjì. Ah! Adéjọkẹ́ ayé mi o ayé Ha ha ha ha ha! gbọ́rọ̀ yìí ó dẹ̀ try kó ṣèwádìí ẹ̀. jọjọjọjọjọ ó ti tó wá gbọ́ láti ẹnu lọ́ṣọ́lá. látòmí lọ gbogbo nǹkan tó bá gbọ́ nípa Fọlárìn níbi tó ti gbé ń fi mí fúnlẹ̀ káàkiri wọ́n sọ fún mi mọ́ bá ẹnu ẹ̀ sọ. sì wọ́n níyàn máa ń gbọ́ nínú ìṣìnà kan ni ó ṣàṣìṣe kan ó kọ̀ ó ṣàtúnṣe tún fẹ́ ṣàṣìṣe mi jọ̀ọ́kẹ́ wọ́n lẹ́ni títàkùn bá gbé ṣubú lẹ́ẹ̀mejì kì í ṣe ọlọ́gbọ́n èèyàn. well ikú tó bá máa pa láìgbọràn igi ló kọ́kọ́ máa ń ṣẹ́ mọ́ wọn létí. jọkẹ́ látìgbà tí ọmọ ìkejì ti wà ń bíbí mo ti mọ̀ ẹ́ ó lè dàbí pé ọjọ́ yẹn ti pẹ́ sẹ́yìn díẹ̀. ó yẹ kó mọ̀ ẹ́ pé mi ò lè pe jòlógún lásán fún ẹ. wo ẹ ń torí ogún adìẹ lọ́jà tó sáré kówó le kó rántí pé bó bá yín ogún ẹyin tó ń pa ogún ọmọ wọn ò lè kó wá sọ́jà wá tà. ẹ lóòótọ́ gbogbo nǹkan tí mo rò nípa ọ̀gbẹ́ni ẹ lè má rí bẹ́ẹ̀ àmọ́ èmi kò rò wípé kàkà kó bẹ̀rẹ̀ sí ní ibà jáde o ṣe gbìyànjú láti parí ìjà pẹ̀lú ọkọ ẹ̀ torí àwọn ọmọ ẹ̀. omi ọkọ mi àkọ́kọ́. ṣé o ti ní ìkejì ni hmm. ọkọ ẹ̀ ṣì ni níwọ̀n ìgbà tílé ẹjọ́ ò tí ì yà yín. wo bíbélì ní ọlọ́gbọ́n obìnrin ní kọ́ ilé ara ẹ̀ aṣiwèrè ló ń fi ọwọ́ ara ẹ̀ ló fi ń fà lulẹ̀. lọ́rọ̀ kan ṣaṣọlá òun fọgbọ́n pè mí ní àṣírí nìyẹn o. èmi ò pẹ́ láṣiwèrè o ohun tí mò ń sọ fún ẹ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ní kí tọkọtaya má fà sẹ́yìn lọ́dọ̀ ara wọn jẹ́ kí wọ́n á fi kíní kan yí ẹ tí ohun tí ọkọ ẹ lè ṣe fáwọn ọmọ ẹ ọkùnrin kankan ò lè ṣe o ohun tí ọkùnrin míì lè ṣe fáwọn ọmọ ẹ láì dáa ọkọ ò lè ṣe ó dẹ̀rù owó náà kó parí ìjà ẹ. o ṣe àmọ́ sọ fún ẹ atẹ́tísáròyè kò ní ṣe é ṣe ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ mi ṣó yẹ ká yára wa lọ́gbọ́n níbi tọ́rọ̀ ti ṣòro náà ń lọ rẹ wà fún un tí ọ̀rẹ́ kan bá ń lọ níwájú kí ìkejì máa bá wọ ẹ̀yìn wò ni ṣúrí ọ̀rọ̀ yìí ti sún mi o. torí bí mo ṣe wà yìí ká máa fòrú wọlé bí ọlọ́ṣà ti bá yọ ó ti wá fẹ́ sún mi báyìí. Hmm. wo ohun tí èèmà sọ ni pé kó fi ọgbọ́n kó fi kó sùúrù rẹ̀ nítorí pé yorùbá bọ̀ wọ́n ní ojú tó bá fara àrímú àti wípé ìkánjú ò ṣe é jẹja eléegun. kíkẹ́ rí kò sí nǹkan tí kíkẹ́ fẹ́ fi ṣe mọ́. èèyàn kan ti fìgbà kan sọ fún mi pé àdàgbà má dàdí nìyẹn àmọ́ mo sọ fẹ́ni náà mo ní kó dákẹ́ ọ̀rọ̀ ìsọkúsọ láì mọ̀ pé ọmọ mi ló kù tó fẹ́ dàgbà kò fún mi. Hmm ọba yẹn jẹ́ nìyẹn òun ṣèkà láì bìkítà òun báyà lájọṣepọ̀ ó tún bọ́mọ lájọṣepọ̀ ẹ̀rí ọkàn dẹ̀kun ẹbí abẹ́rẹ́ ọ̀rọ̀ ìwé tutù ó kún fún ìlérí afinilọ́kànbalẹ̀ ó dàbí áńgẹ́lì lójú mi mo ti kọ́kọ́ fìgbà kan rò pé màá bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí wàá yé mi pé epo igi tí ò dàbúra ló jẹ́ kí n rò pé yàn nìyẹn. àṣé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó ní èṣù tí òun ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó sàn ju áńgẹ́lì tẹnikẹ́ni ò rí lọ ó ìjẹsàn ju ìpa ẹ ṣe excuse me. ṣé mo excuse me mi ò fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ Fọlárin jáde nílé mi. okay. mi ò dé fẹ́ rí ẹ nínú ilé yìí mọ́ láéláé. okay ṣe mo wọ́n. Fọlárin jáde nílé mi àbò fẹ́ kí n ṣe ẹ́ bí náà ṣe máa ṣe lè ni now. Àjọkẹ́ ara ẹ ṣe. ṣé kò sí wàhálà. ṣé kíkẹ́ lọ́wọ́ wa òkè. àlàáfíà ló wà. mo pé ti lọ sí ṣọ́ọ̀bù kò dẹ̀ tí ì dé. mo mọ̀. ṣe lóore tí ò bá dúpẹ́ tán bá ṣe níkà kò yẹ kó dùn àmọ́ ẹni tá bá ṣe lóore tó bá dúpẹ́ tán bá ṣe níkà kò yẹ kó faraya ìdí nìyẹn tí mo fi ní kí wọ́n dúpẹ́ gbogbo oore tẹ̀sífìmì àtọmọ mi nígbà tí èmi àtàwọn ọmọ mi níbi tá a máa gbé tẹ̀yìn àtàbúrò mi gbà wá sílé tẹ̀dẹ̀ ń ṣe nǹkan sábàrà yín ká. àti jọkẹ́ ẹni ló lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ mi gan-an ẹ ní gbogbo léyìí. mo kàn ní kí n tún wáá dúpẹ́ sí ni pàápàá jùlọ orí ti ṣe fún àwọn ọmọ mi. ẹ wò ó a ti di kan náà àwọn ọmọ yín ọmọ mi náà ni. Hmm. àwọn ọmọ mi ọmọ yín náà ni. bẹ́ẹ̀ ni ẹ má bọ́ dára yín. kí ló wáá dé tẹ wá ń bọ́ ọmọ yín lájọṣepọ̀. Hmm délé tó máa sọ pé o lè ṣe nǹkan tó ṣe fún mi yìí màá nírọ̀ ni onímọ̀lẹ́bí ni wá ó dẹ̀ ń bọ́ ọmọ mi lájọṣepọ̀ ah, ah. mi ò mọ̀ pé ayé ti wá le nílé débi pé adìyẹ ń jẹ fún ara wọn mi ò mọ̀ pé ayé ti yí padà lóko débi pé mi lè máa jẹ koríko abẹ́ àtijọ́ kẹjọ tó lọ èṣù ni <laughs> èṣù ni kò yé mi. èṣù náà ló máa ń jẹ̀bi nígbẹ̀yìn ọ̀rọ̀. wọ́n kọ́ ní kí n lọ fà á lọ́lọ́pàá lọ́wọ́ ni àmọ́ mo ro torúkọ ọmọ mi láwùjọ mo tún ro ti àbúrò mi pẹ̀lú ìfẹ́ àìṣẹ̀tàn tó ní sí mi bí báà ló ṣe fẹ́ rí ní ara tó bá gbọ́rọ̀ yìí. ẹjọ́ tó yẹ lọ́rùn ẹjọ́ má sọ fún mi pé ẹ ṣàánú mi mo pé ìgbọ́dọ̀ gbọ́ ah, obìnrin bí mo pé ṣòwọ́n láyé kò ń ṣe nǹkan tó yẹ kí n fi sọ fún rẹ̀ pẹ̀lú gbogbo sùúrù àtìfẹ́ tó ní sí mi mo mọ̀ àmọ́ dàbí pé mi ò pé ó dàbí pé mi ò pé ni mi ò mọ nǹkan tó ṣe ní ẹjọ́ ẹ ṣàánú mi torí ọlọ́run ó ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. wọ́n ní tíyàn bá ti ń dàgbà èèyàn máa ń kọ́gbọ́n ni ká jẹ́ wípé bí nǹkan bí ọdún kan sẹ́yìn ló bá mi dán nǹkan tó dánwò yìí ọlọ́run gbọ́ máa sọ ìgbésí ayé ẹ̀ di àbámọ̀ máa dẹ́ ẹlẹ́kùn àgbèrè ṣíṣe àmọ́ kàn mí ti rò mo ti kọ́gbọ́n nínú àṣìṣe mi mi ò ní sọ fún mi pé àmọ́ màá fi ẹ́ lẹ̀ kí ẹ̀rí ọkàn máa bẹ ẹ̀ jà. but mo rí sista jọkẹ́ lọ́nà ọ̀sìn ojú wọn kọ́rẹ́ lọ́wọ́ wọn ti ẹ̀ dúró bá mi sọ̀rọ̀ kí ló ṣe wọn kí ló ṣẹlẹ̀. àbá máa ṣe o àṣetán ó dáa pọ̀ àbá máa ṣe o àṣetán ó dáa pọ̀ àṣegbé kan ò sí láyé àṣepamọ́ olúwa o àṣegbé kan ò sí láyé àṣepamọ́ olúwa o ohun tí ò dáa kò lórúkọ méjì kò dáa náà ló jẹ́ ohun tí ò dáa kò lórúkọ méjì kò dáa náà ló jẹ́ ìbàjẹ́ tá a bá ṣe ní kọ̀kọ̀ ó pẹ́ bóyá àwọn ní gbangba ikú ń jọ̀gẹ̀dẹ̀ ó tún rẹ̀ kó mọ̀ mọ́ nǹkan. ẹ ẹ má bẹ̀rẹ̀ dìde dìde má bẹ̀rẹ̀ ẹ dáríjì mi. titun bóyá jùlọ. ẹ má bínú pé mo dójú tì ó ti tó èmi ló yẹ kí n ní kó má bínú pé mo fìwà gbéraga mi fi kú ẹ sí wàhálà yìí kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́ṣà tí ò dáná rèé ó lè ṣàgbákò lọ́jọ́ àkọ́kọ́ olúkálukú àbìtì ẹ lára kò ń ṣẹ́jú ẹ ẹjọ́ mi ni mi ò tètè mọ̀ pé ẹni tí ò lẹ́sẹ̀ tí ò dá gbogbo adékarí kò lè níyì ọkọládé orí aya orúkọ ọkùnrin dẹ̀ là ń rúkà ẹ má bínú ọkùnrin ẹ wá gbọ́ o mi ò fẹ́ kí lè tu wa kára rárá o torí pé mo ti kọ́ ọgbọ́n nínú àṣìṣe mi mo dẹ̀ mọ̀ pé inú màá ti kọ́ bọ̀kan àbí méjì wọ́n promise mi pé láti ìní lọ bí màmá tọ́jú yín dáadáa come on baby <laughs> love you i love you too mọ́mí ṣe bá dé ilé ìṣùmọ̀ padà wálé. ṣayé ká má rántí pé kíkẹ́ lọ́mọ jẹ́.